pé ọ̀padà lè ṣe fẹ́ ọ̀padà lè ṣe fẹ́ ó ṣe ọ̀nà sọ fún mi pé sábàlá lè sálà tó o bá ti di fẹ́ràn lẹ̀ gbogbo àbúrò fẹ́ ṣó ṣe ṣe fẹ́ni kan jáde wọ́n bèrè kọ́ta lójú ìkọ́sọ́kọ́ lójú èyí kọ́ ló jì àti téèyàn bá ti mọ̀ pé òun ni má parọ́ á ti wá gbọ́ kí sọ pé àwọn ọmọ wa fọ́ báńkì kí a sọ pé àwa ni ìyá tí wọ́n fi jẹ́ tí wọ́n wọ́n lè gbè lọ́wọ́ ẹ̀ pé ta ló bá ìyàwó ọba <laughs> sọ kọ́ ọ̀sán pé ni ó wọ́n nílé sọ ń lè fi Ụmụ ti àwọn ọ̀wọ́ abú ó lè pe fi ọ́ lẹ̀ gidi but òjò wa ah! àwọn sọ pé a ah! ọlọ́run dúpẹ́ o fi fọ́ àlẹ́ náà kí ni mo irú ọwọ́ náà ni wọ́n tó báyìí kí mo fẹ́ parọ́ fún. ìfẹ́ nà ní fi àdàgbà ní ìfẹ́ yóò nà ní ní ìwọ àmọ́ má lè kọ́. nà ní ọ̀rọ̀ àti ẹ̀dá tó kàn jẹ́ kan. àwọn sọ̀rọ̀ yẹn àwọn ní nǹkan ló bá ní iṣẹ́ sọ̀rọ̀ bá ní. ẹ̀rọ ló pa ah! ojú mi yí padà ká ìta kílẹ̀ mí ó mo ní kí ló rí ìdè ṣẹ́nà mi àti ẹ̀fọ́ àgbàgbà àwọn kékeré náà sọ pé wọ́n fún ọ lẹ́gbàá kí ni mo fẹ́ parọ́ fún òun lè dàn mí láyé ẹ̀mí bá ń dẹrù ẹ̀wọ̀n náà kí ni mo fẹ́ dẹrọ ṣe ọlọ́ni wáyé ló ń dé nínú ká bìrì ọlọ́ni òkúrọ̀ ìbàjẹ́ ìgbéjìlè síkì ọlọ́run egbé ọmọba òkúrò nílì kì ọlọ́run kí ni a fẹ́ ṣe ṣe tuntun ọ̀pọ̀lọpọ̀ sáǹtì nàìjíríà ní ìlú ìṣèlú. jama lọ́nà àríkànyà ẹ̀jẹ̀ kan mọ́ ìṣèṣì wa ànáfàkù ìmọ̀ ńlá ẹwà tó ìwọ̀n mọ̀ ńlá ẹwà rí ni. àní sọ̀rọ̀ dàrú sọ̀dà ó ní yàgì àlà ọwọ́ tí ń bẹ lókè xọ́yọ̀rọ̀ ní yàgì sọ́fúnà ó lóore jọ̀wọ́ tó wà ń sáré lọ ọ̀kan sọ̀rọ̀ ọ̀sùn.

nínú ìwọ̀nba tó lọ ń fún ọ náà. ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sán ó ní àríkì tá à ń ọlọ́run ní ti ń wá ọlọ́run wa máa ń sọ kalẹ̀ alẹ́ kẹ́tù sórí ìjìká láti ìrí ìjìká ó máa ń sàn wá sí èkì àtẹ́lẹwọ́ àmẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sán ó ní yorùbá wa ń ọlọ́run jẹ́ kí mi ò sọ̀kà kó o ti kẹ́ lọ. bó o ti ní ládùúgbò tọ́wọ́ ayé ahun tọ́wọ́ bá nà láàyè lójú bá lọ. bó o ti aláìní nù sílẹ̀ fún wọn ntúdí ó fún wọn náà ní pé ntúdí ó fún wọn tó bá wọn kò ní àyìnà. àpèrè ńlọ́wọ́ bákan náà ṣùgbọ́n tọ́wọ́ bá ní ọ̀tọ̀wọ́ rẹ̀ ló ń lọ sí oníṣẹ́ ọlọ́run bá a lọ sọ́lá ó ní tàhádùú. tàhàbù ànábì ni ẹ máa fúnra yín lẹ́bùn ẹ máa ara yín jama tẹ́nìkan bá ń bẹ ṣe é rò pé lásán làwọn èèyàn fẹ́ràn àdìsí kan láti Abíọ́lá ń bọ̀ ṣe àwọn tí ẹni tí lọ ní owó àdúrà làwọn èèyàn máa ṣe àdúrà làwọn nítorí olówó tí ó mọ̀ nígbà tí jàǹbá ní ò ní máa ṣe dáadáa táwọn ẹ̀kún orobi wọ̀ ọ́ bí ẹ bá ti ń ṣàdúrà fún ọlọ́run ọ̀sẹ̀ tiẹ̀ kọ́dà wọn ni máa fàdúrà tẹ̀ síwájú síwájú tiwọn tí ọlọ́run mọ́pàá láàánú mi à ọlọ́run mọ́pàá láàánú mi à ibẹ̀ làwọn ti ń jẹ gbìyànjú máa ní fáwọn èèyàn ń ṣe ọlọ́run sọ̀rọ̀ ọgbọ́n ọgbà ìrọ̀sẹ̀lẹ̀ nínú àlùkò àná ọlọ́ọ̀bá ló yàn jẹ́ nà ọlọ́run yàn jẹ́ nà ọlọ́run yàn tàbí jẹ́ nà yẹn dá ọlọ́run yàn wọn tó kú síbẹ̀ lọ́sọ̀ọ́ ọlọ́run wa ni ẹnì kankan ní wà jẹ́ nà yìí o ìlà mẹ́rin ìlà mọ̀nsẹ̀ ọ̀kàntàn àyàfẹ́ni tó ná ọlọ́run ẹnì kankan ní wà jẹ́ nà ọlọ́run yìí o gbé kalẹ̀ ọlọ́run ni pé lára ẹwà ọmọlúwàbí ìwà dáadáa ta gbọ́dọ̀ yàn láàyò òní káwa náà máa ná ìtọ́lọ̀ bá fún wa káwọn náà ní ìtọ́lọ̀ bá fún wa ìwà mùsùlùmí ni o ẹ̀dá kò tẹ̀lé ọlọ́run gbogbo wọn bá ta fún sọlá tààrọ ẹ̀dí àgbẹ̀ ìbùkàdé lójú nítorí pé Islam kì í ṣẹ̀sìn inú mọ́ṣáláṣí nìkan kì í ṣẹ̀sìn káwọn kírun ní hajj nìkan ẹ̀sìn tó dẹ́ gbogbo ìgbésẹ̀ ayé wa ló ṣe kí ní lọ́wọ́ kíkà ní. abiola ọba àdìjọba kó fún ọ ní àgbóyé àti ọ̀gbọ́nmúlò àwọn ìdájọ́ sọ̀rọ̀ dáhà àkúrò náà tẹ̀síọ́rù àtàkùn ọba àdìjọba kù tóbi ká àgbàdo àwọn ọ̀gbìn أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الرحيم